ànábì ìjọkọ̀ wọn wọ́n wọn ẹlẹ́rọ máa ti kà pé ń bẹ pẹ̀lú wọn àti fẹ́ jáde wọn ẹnìkan nísàdúrà rẹ̀ ọmọ wọn sábà bára wọn jà náà aláwọ̀ obìnrin tó máa ń já ẹ̀rọ ogun já ọ̀hún kìí ṣàbúrú ó sì nọ́mà gbà tí ó tó dá gbogbo ní nígbà tí wájú ń dà àfẹ́tì ẹ̀sìn wọn. lẹ́yìn mọ́ni ká àwọn àwọn òkè ni wọ́n lè jà dáadáa lẹ́yìn sì lọ́dọ̀ àwọn lè búra wọn dáadáa gbọ́n tí bíbúra wọn níjà tí èsì ṣe kébí á èsù fi bíbí gbà lọ́wọ́ òní ò léwu lápúfin nídìí àti wo báwọn ìyàwó òníṣẹ́ ọlọ́run náà ṣe máa ń ṣe àdìpọ́n tẹ rí wọn náà mọ́tò táwa máa ń jowú ló ti sàábé kan tí wọ́n ń sọ fún àtúntò pé òníṣẹ́ ọlọ́run tí bá wọlé bọ́kùnrin ọlọ́kùnrin ní orí ìyàwó tòun wọ́n yìí ń bàbá ni o wọ́n pa ni o wọ́n sọ fún mi ah, náà ọ́ sílẹ̀ tó kùtù ọ̀rẹ́bìnrin àbílẹ̀ mi náà lè jogún bẹ́ẹ̀ ọlọ́run sì lè jogún ẹ̀jù mi lọ. ogún ẹjọ́ kìí ṣe ebu yányá ìgbàtí bá ti ń bà kan jẹ́ wáyé destructive yìí ni wàhálà àfihàn àti kàwọn exemplary incidents tó ṣẹlẹ̀ láàrin àwọn ìyàwó anábìsà nábì àti kí ni sísẹ́mù tá nábì fi yànjú rẹ̀ tí ò bá dẹ́jẹ́ ẹjá wo láàrin ìyàwó Aisha àti Khadija Khadija ìyá ńláńlá ni o anabi ń ká àwọn obìnrin anabi ní ká àwọn dàbí na alùpùpù kàfé wọn àwọn obìnrin tó àwọn ọkùnrin tá a wáyé tá a sì pé lọkùnrin anabi ni wọn fọ wọn àwọn anabi náà gbogbo wọn pé ní ká àwọn dàbí na alùpùpù kàfé àwọn èèyàn lọkùnrin tá a tẹ́pọ̀ o wà láwùjọ ìmọ̀lẹ́bí náà nìṣá ìlà àbá àwọn obìnrin tá a pé yányá àmẹ́rin la lè ká o bá a dàbí sèwọ́n lọ lẹ́bi wá ká ìyàwó Mariam ọmọ ìmọ̀ràn anabi ka ìyàwó Asiya ìyàwó Firaun anabi ka ìyàwó Khadija ọmọkù ìyàwó ìyàwó wọn wá ká ìyàwó Fatima àwọn mẹ́rin anabi ní wọn kọ àwọn náà gbẹ́jù lórí wa àfẹ́ǹtì wípé wà fọ́dúlù àìṣẹ́ ka àìlàṣà èrò nìṣà ka fọ́dúlù sàríbi àìlàṣà èrò ta ẹ̀rọ aláìṣà ń tiẹ̀. ọlá tó wá ní láàrin gbogbo àwọn obìnrin ó dàbí gẹ́gẹ́ bí ọlá tí búrẹ́dì ní ọjọ́ olódàbí ní ìdí àti ṣe best food ilé búrẹ́dì dáwọn sọ búrẹ́dì ká yíyá kí àgbé tán bẹ̀rẹ̀ sàmì pẹ̀lú torí sẹ́rí ìtọ́sípẹ̀ ní sẹ́rí náà ni pé búrẹ́dì dáa fẹ́ràn sínú nùkẹ́ náà wọ́n ní sẹ́rí búrẹ́dì dáa ló sí ẹran sínú àwọn abẹ́dẹ̀lẹ́ja ẹranko náà ni a pè ní pé ó wà nínú sẹ́rí àní bí bí sẹ́rí ti ṣe lórí ọlọ́lọ́yà àwọn oúnjẹ ní Aisha ní ọlọ́lọ́yà àwọn ìpòbìnrin Aisha àti ya wọn Khadija wọn ò bára wọn Aisha ya Khadija kúrò àdábì fẹ́ Aisha nabi yẹn sì yé máa ròyìn Khadija nabi yẹn sẹ aláìmoore yẹn sáré yẹn sẹ́sì gbàgbé Khadija gbà wọn lọ́wọ́ àdìjọ kan náà bí sáwọn tó máa ń ṣe é máa wọ̀ ká nínú máa ń dákọ̀ ìyá ìṣẹ́lẹ̀ náà wọn níjọ́ tí anábì tó wá dákọ̀ Khadija Khadija pàbíìtù àwọn àdúgbò kí ló ṣe yìí ṣọlọ ẹ máa dákọ̀ ẹ ojú ẹ bí obìnrin láti tó ti kú agbótó àná àmọ́ láwọn ṣe kéde ẹ̀ka ẹ̀ka wọn ti bá kó ó sọ gbogbo ó sọ tó lè sọ nípa ní ojú ànábì náà sì ni lẹ́nu mi ọkùnrin tó sọ ìgbọ́dọ̀ bá ti fún mi ní pàṣípàrọ̀ rẹ lọ́rùn fún mi ní pàṣípàrọ̀ rẹ kọ̀ọ̀kan ní sí ọlọ́wọ̀ fún mi ní pàṣípàrọ̀ Khadija so àdìjá ṣe báyìí táńtàrà ṣe ní ọlọ́pọ̀lọ́ wọn máa ń kú mìíràn tó rẹ̀ ànábì wọn ń ròyìn àdìjá nígbà ká ànábì ìfẹ́ pọ̀ pé àìṣà tó ti kó náà ń bẹ lọ́kàn ànábì ó fẹ́ máa lọ́tí kíkí kú ẹ̀rọ ní àgbàgbé ẹ̀ ọlọ́run ò fún mi ní ẹ̀bùn tí ọ̀nà àìṣà rẹ̀ ló ló lórí àdìsí wa tó ń kó wá pa mẹ́ pé pé àdìsí ń kọ́ ó lè lọ́wọ́ ní ṣe fáwọn ẹ̀dá ní orúkún wá sọ fáwọn ọmọdékẹ́ pé ó ṣẹlẹ̀ ńjọ́ kan o báyìí báyìí nínú ẹ̀wọ́n ajú wá tún wá sára ẹ̀sà abẹ́nu. ìwọ náà wọ̀dìkan náà rà ìsáàzì yẹn dáadáa ní o ọ̀tá àlẹ́ ṣe ìsáàzì sọ́tún wà lè mọ́ lọ́wọ́ yín dọ́sọ nípa rẹ̀ fẹ́ lómi. alájì máa ma pa náà n tó fẹ́ ṣẹlẹ̀ àjẹ́dẹ̀kú jẹ́ tẹ́lẹ̀ alájì fún wa fáyìí fún Aisha kó ṣẹlẹ̀ lára Khadija títí yẹn bá ti kú yẹn ń gbẹnu sọ̀rọ̀ lórí ẹ̀ especially tó ń tọ̀ máa ń jẹ́ mùsùlùmí lẹ́bi wọ́ọ̀lù ẹ̀lómi a máa bú àwọn tó ti kú a máa wá yá lọ ah, ó ti mùsùlùmí nì lẹ́bi ní gbẹnu sọ̀rọ̀ lórí àwọn ẹni bá ti kú fa iná hun padà àfọ̀gọ́rò ìlànà wọ́n ti wọ́n ti lọ bọ́lọ̀ ọ̀hún pẹ̀lú dáṣe ẹ̀fí wọn lẹ̀ka wọn lọ fèsì yìí wọn má tún ta àwọn sẹ́lọ̀ máa láàrin ìyàwó Aisha mi tí wọn náà bá ju ohun tí ò bá ti gé tí wọn náà bá wá dé ojú tó wọn pẹ̀lú tí ẹ kọ́kọ́ ṣe fún ẹgbẹ́ ní òbí rẹ sọ. nítorí yìí kó wá fi lọ bẹ yòókì ni ó bá reputation nìkejì ẹnìkẹ́ ẹnìkẹ́ ẹni èèyàn jẹ́ níwájú ọkọ. kọ́ra tó kó tó kó nífẹ̀ẹ́ wọn ni àwọn tó máa ní wà láàrin ìrìn lóòótọ́ fún kẹ́hìn mọ́lẹ́ jẹ́ ní àwọn tẹ́lẹ̀ òwúrò. tónípa nàbì sọ fáwọn sàábé pé Aisha ló nífẹ̀ẹ́ jù. But at the same time, but Madam Yamẹ ṣe tí ó ta ní ṣe image Khadija anabi stop nínú àwọn ohun tá anabi lò tí wọ́n fi kún lè ṣe. Ìjábọ̀ ìṣẹ̀lẹ̀ míì tó ṣẹlẹ̀ aṣọ́ lánàá àtọ̀tọ̀ sọ́mẹ́ni ò sí ń bí. Wọ́n ìṣẹ̀lẹ̀ láàrin ìyàwó Hapsu àti Sọ̀fíyá ẹ̀rẹ́ ìwúrú ṣẹlẹ̀ tó mú Hapsu ọmọ abúṣọ̀fíyá ewu bíbí sọ̀fíyà kìí sọ náírà obìnrin náà ẹni rẹwà ni lóbìnrin ṣùgbọ́n àwọn ìyàwó ànábì ọ̀hásọ́ ogbé ànábì nífẹ̀ẹ́ sọ̀fíyà náà tó wá sọ̀rọ̀ tí ó fi rí dínkù rẹ̀ ó sọ̀rọ̀ òun sí sọ̀fíyà ó pè lọ́mọ Yahudi lásán lásán nínú yá mẹ́ta Yahudi anabi sì ti ní oníṣẹ́ yìí lọ anabi yìí fa ìyẹlẹ̀ fún sàá bẹ́ẹ̀ kẹ́ fúnra kó jẹ́ ọkùnrin kó máa rí bí kú rẹ̀ ní tí ó rò bí ipò ń jù lọ ní social status níjọ́ tí sàá bẹ́ẹ̀ yìí gíga gbókọ̀ ẹ̀ agbàgbé kọ́ wọn tá bú àfa wa Salimani tá pé ní yabnata sauda pẹ̀lú sìn ó ní ẹ̀yọ̀ ọ̀yọ̀ ọmọ ẹ̀dúgbò lásán lásán lásán yìí anábì pípẹ́ àwọ̀ ìnáka mọ̀rọ̀ wọn fi kàjá ìlìyà ìdá ìlílọ̀ ló ń ṣe tí máa pè ẹ̀rọ mọ́dúdú sọ́hásọ́wọ́ bú ya wa sọ̀fíyà àwọn méjèèjì ya wa náà ni wọn kí ya bú náta ya gbòdè yẹ ìyá ọmọ yahudi yahudi lásán wọ́n bú ọ̀rọ̀ yìí sì dunyàn wọn náà kí abáyé tó gújì mi ó tó á kú ẹni wọn mọ gújì mi lẹ́yìn tó tó wá jẹ́ sísá ó mú káwọn láti kí ẹ pẹ̀lú ọmọ gújì mi ṣe é máa gbọ́n jẹ́ ni ṣe pé kíní àbí kẹ́kẹ́ kọ́ ni ọ̀gá kíní ẹ̀wọ́ jọ máa Odùduwà lásán dàrẹ́tì Odùduwà ni pẹ́lú ọmọ orí ọmọ Odùduwà ọmọ Odùduwà ọmọ Ọbàtálá yóò máa bàyá nú jẹ́ níyàwó Sọ̀fíyà wa ń sunkún ó wá lọ fẹjọ́ sànádì kò sunkún wá náà wọ́n náà rèrè ní ẹ́ ẹni tó bá ti pín ẹni tó bá ti bú yẹn ó ti ṣẹlẹ̀ ó dákẹ́ lọ fẹjọ́ sùn tiẹ̀ ni má jẹ́ kí sùkú kí ni ó yí wọ́n dá lò nítorí wọn náà wọ́n náà máa rèrè wá wà ẹni sì ọ̀rọ̀ adákẹ́ tí ẹ̀ fẹ́ kí wọ́n kọ́ òun ti wá ní ti ojoojúmọ́ ti jẹ́ mi lọ́lọ́ sí ẹni òun ló sí ọ ló sí ọ lálẹ́kẹ́ àwọn abádé gan ọ̀run là á gba dáadáa rẹ̀ fún ọ sọfíà wa lọ fẹjọ́ sun ànábì ànábì tó wá chẹ́ǹjì ìṣẹ̀lẹ̀ òun sí nǹkan àdùnnú fún sọfíà tó sọfíà ń kọ́ ọmọ ọmọ ọmọ ànábì ọ̀rọ̀ ìyàwó dínà lóòótọ́ mọ́tà bá wọn sọ̀fíyà ọmọ lágbájá ọmọ tàmẹ̀dù ọmọ làkásègbè ọmọ kìnìkan ọmọ kìnìkan àádọ́mọ Musa bẹ́ẹ̀ ni Musa ànábì ọlọ́wọ́ ni Musa tí wọ́n ní ẹ̀gbọ́n tí a ń pè ní náà ànábì ni ọlọ́mọ sọmọ ọmọ ànábì ọlọ́run ni bàbá rẹ̀ ànábì ọlọ́run referring to Musa ọkùnrin náà kọ́ ànábì ọlọ́run referring to Haruna wa anti tahata nàbí yìí tí wọ́n gbé yàwó ànábì ọlọ́run abùnà tẹ́fọ́kọ̀rọ̀ àlẹ́ yìí ẹ̀kí wàá lè fi wọn á lè sábà àlè fọmọ́ ìwà ni mo sì sùn mo sì tú lọ sí. ntọ́pa sọ̀fíà lẹ́kùn wá di èké rẹ̀ ní wípé ìtànàbí ìṣẹ́wọ̀n ànábì ò fi tẹ́ àti gba hamsun ẹ̀kọ́ o kó tiẹ̀ kọ́kọ́ nígbà ní pacify ọkàn sọ̀fíyá ná pàtí ìgbà gbẹ̀gà ẹ̀kútì ẹ̀kọ́ àti ẹ̀yẹ ìjẹ́ ni lẹ́gbẹ̀ẹ́ mi ha sọ wa títà náà ti sọ fún sọ̀fíyá náà ló ti ní nǹkan kan tí ó ba hamsun ọlọ́kẹ̀jẹ̀ fẹ́lẹ́ ìwọ mọ́ ọ̀bàtàlọ́yà mọ́dà lóde ọmọ president dáàdì president yìí ẹ̀gbọ́n mi mínísà ni mo wà lọ́dà gbọ́dọ̀ ẹ̀ ń kọ́ o ẹ̀gbọ́n mi ló ti kọ́ fún rẹ̀ ní rẹ́sọ́ọ̀sì bọ́lá àmì wa tún pèké ìyá hafsọ ìyá hafsọ ìtẹ̀kìlá ojú bẹ́ẹ̀ lọ káyọ̀ lọ kára tí wàá màkì tó ń ṣe ń wò dá anábì tó wá kọ́ ọ lẹ̀ òní kíkọ́ kí kọ́lákọ́ wà nábì pààtì fún oṣù mẹ́ta ọ̀ntìlítìrọ̀ fúnra ń bẹ́nu àwọn ẹ̀rí mi tán ní bí yóò gan ni hábù sọ́ọ̀sì dáadáa bí kíni tó fi kọ́ ọ́ lẹ̀ fẹ́rẹ́sì èyí ò ní láàrin hábù àti yàwá sọ̀fíyà ìyá tó wọlé àrùn yàrá Aisha àti Zainab yàrá Aisha àti Zainab ó sì rẹ̀ ń jọ kan hadisi mẹ́nu Bukhari mẹ́nu Muslim mọ́ Bukhari Muslim àti Abu Dawud àti Tirmidhi wọn ò lọ́sẹ̀ àwọn kan ní ìyàwó ànábì kan àti ìyàwó ànábì kan gbọ́dọ̀ wà nàṣáyé àwọn dákọ̀ rẹ̀ pé Aisha àti Zainab kí ló ṣẹlẹ̀ dábìlì ọlọ́ arábìnrin bẹ́ẹ̀ lé Aisha ìjọba ọ̀dọ̀ Aisha ní ànábì ìyàwó kan yẹn dùn àwọn tẹ̀sí nínú oúnjẹ yìí gbọ́dọ̀ Aisha ní ànábì wa? haruso ṣe eh, zainabu wa sendi oúnjẹ sáànàbí pẹ̀lú abọ́ rẹ̀ ní ilé Aisha nígbà tí alùwàsúwùlù díṣẹ́ Zainabu wa dọdọ ànábì pẹ̀lú oúnjẹ tí ọ̀rọ̀ ayé ẹ̀ka ah, ilé ìdèmí tí wá oúnjẹ ó bá gba oúnjẹ wá fọ̀ ó kí ni a lè lẹ́yìn wá bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ sí wọn sáńjì ara ń sọ láwọn sàmì kí olúwo ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ lẹ́yìn gbogbo wọ́n sì ẹ̀jẹ̀ dára láti fún ìwé kùn láyé ti torí báyìí láyé ti torí báyìí. ẹ̀mọ̀ jẹ́ èṣù jẹ́. alẹ́ wa ni kí wọ́n lọ mú abọ́ tó náà. èṣù jẹ́. lẹ́nu ìjọba máa bọ́ tuntun mí wà nílé ìyá Aisha ọtún fábà alábọ́. ìjọba onímọ̀ lọ èèfì jìnnà àjẹmí adigun gbara wọn mọ́nà wọn mú ọ̀gá wọn bá mọ́tò mọ́tò mọ́tò jẹ jẹ mọ́tò ìyàwó kejì jẹ ọ̀hán náà káyà mi ni ó lọ́gbọ̀n ẹ̀rọ máa gbọ́ tó tó ní ìwà ilẹ̀ Aisha pàṣípààrọ̀ yẹn sì fi ọ̀rọ̀ ìgbà bá ti bàtọ́ nìkan jẹ́ tí ń tó bá ẹ̀jẹ̀ má ti ní mẹ́sìlí àáfi mẹ́sìlí àáfi gba àwọn mẹ́sìlí mi tí o bá sì ní mẹ́sìlí kọ́ àáfi kí ni o kí ni kí máa yẹ kí àwọn abọ́dọ̀ bàjẹ́ òkú tó ẹ̀ sínú ọ̀rẹ́jà wọn ti kò sí anda kò sí kankan mi kò sí kankan mi ayé tó kọtí náà ni ẹni náà sẹ ẹni òdi nílé ànábì náà ni ànábì òsì fún ẹni gíní kó lẹ́nu kan lọ. ṣẹlẹ̀ àwọn ìyàwó ànábì ni àá gbọ̀ kí tá a bá rí tó bá ṣẹ àwọn tó kéré nìkan ọ̀nà ọ̀ma fóònù ní fóònù tó là mọ́lẹ̀ ẹ̀rọ ọ̀nàmọ̀ ọ̀nàmọ̀ àsìkò kí ló ṣẹlẹ̀ sí àgbà tiẹ̀ àgbà mi fún mi o ọ̀nàmọ̀ kìrìnìsì ẹ̀wọ̀ takìlọ̀ láàrin ẹ̀rọ ánṣẹ́ àti sọ́ọ̀dà àgbàlagbà ni wọ́n sọ́ọ̀dà báwọn ẹ̀rọ tọ́lẹ̀ njẹ́ta ní gbogbo ìgbà wíyà ánṣẹ́ àti sọ́ọ̀dà lẹ́nu bẹ̀rẹ̀ àmì méjì yàrá aisha wa ṣe oúnjẹ oúnjẹ náà bí kálíbi jọlọ fàyà sí wọn kẹlẹ kàmíza ní jọlọ fàyà sí wọn dára wọn lókè lọ́wọ́ ti fi wá kọ́ wọn. yàrá sáré sọ́dọ̀ sọ́jà bọ̀ jẹ ní òjẹ wọ́n jà ní ìjẹ́ ẹ̀dọ́kùn jẹ mi lẹ́yìn sí mẹ́lá àwọn méjì aisha wa mú ọwọ́ ọwọ́ kìdá ọkìbọ̀ oúnjẹ. wọ́n jẹ náà. arákùnrin jẹ ká sáwọ́dá lójú.

lórí ànágbà Muhammad sallallahu alaihi wasallam kọ́dà ń gbà mí bẹ títí ó hàn fànàbí nífẹ̀ẹ́ Aisha ju ọ̀rẹ́ ó lọ yíyẹ ṣiṣẹ́sẹ̀ kò gbọ́dọ̀ kan fi bá wọn lò níbi ẹ̀tọ́ ni aláwọn ọmọ méjì wọn náà ṣe bá kẹrọ sí nífẹ̀ẹ́ wọn mọ́wàá àtọ́lọ́ anabi sọ pé mo nífẹ̀ẹ́ Aisha ní òsì níbi àdéhùn tí mẹ́nu tẹ́lẹ̀mẹ̀sì oyè abdul asana yẹ fèrèfèrè fata wọn anabi ní dáná bá ti wá kí ẹ̀tọ́ wọn fún wọn tí ń jẹ́ tọ́ tí anabi lẹ́tọ́ àti fún wọn yà sísun síbi tí ẹkún òsì oṣù síbẹ̀ lẹ́yìn wọn ní ọlọ́run eléyìí ní gbẹ́gbẹ́ tí mo lè rí ṣe gbẹ́gbẹ́ tí ìwà lè rí ṣe má fìyà rẹ̀ jẹ́ mi alhadisi ní àwọn mi dọ́ àfàyè lábẹ́ alhamdu lọ́rọ̀ hasana rẹ̀ so nígbà tí ànábì ṣe yẹn ànábì yóò yà ó yà wọ́n pé Aisha ó lé ànábì níbẹ̀ wọn láwọn yà wọn lè bọ̀rọ̀ kó sí hezbo méjì wọn ti kún afẹ́gbẹ́ méjì àyàká mẹ́rin hezbo Aisha yọ sọ̀pọ̀tì Aisha rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ Aisha nǹkan orin dára bí níbẹ̀ jù yóò fi máa gbé rí àwọn tí brada àkànbẹ ní hezbo àwọn yàrá àgbàlagbà àwọn àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ àwọn bẹ ní hezbo kan ilé wa ti hàn débi pé kọ́dà àwọn mùsàábẹ́ náà mà pé ànábì nífẹ̀ẹ́ àṣà tí wọ́n fẹ́ fún ànábì ní nǹkan ọjọ́ tí ń bẹ lọ́dọ̀ àṣà kí ni wọ́n lọ gbé fún ànábì ó wáyé àyàn wa lọ bá sẹ́ni sẹ́ni bẹ̀rẹ̀ wà fún ẹ̀sùn wa mùsùlùmí kí ló ṣe wọ́n náà sára náà ìṣe yẹn kámẹ́rà fún ànábì náà lẹ́kùn jọ̀dà wa náà ìjọba jíjá àdàdì mẹ́rin ká máa dẹ́kun wá sí yẹ́nà tó ní ẹbí mi pé káwọn ẹgbẹ́ lẹ́kùn máa ń fún lọ́jọ́ ìjọba jẹ́ lọ́dọ̀ Aisha ẹni kí wọn fún àdàní ní ọba fún yín lẹ́kùn lọ́jọ́ níwà ẹ̀bùn yín náà máa ń péré náà ni o wọ́n yìí ni pé ọgbà wọn máa ń pìsẹ́ǹtì gift nígbà tí mi lọ́dọ̀ ìjọba Aisha ilé tèmi lẹ́gbẹ́ sí. ó di píkìnì ńlá wàhálà lẹ first time yàrá Zainab lọ bá ànábì eh shi ma da ya gama gama gama gama gama shifshe da alabi la alabi la alabi alabi la wando tun ya second time ala sa da sama da ke ta ma fa na ne ma fi yanki sura da wannan lillewa na nan da dawo da kuma ya dalle da alabi nan shi na kò sẹ́ni kan náà obìnrin tí kùránì sọ̀kalẹ̀ nígbà tí ń bẹ́ẹ̀ lè gbà tí ń bẹ́ẹ̀ lè àṣà ni kùránì máa ń sọ̀kalẹ̀ sí ní ẹtú mi náà o òbí kan tí mi kí ni mo kí bẹ́ẹ̀ ni bàtí àmì sọ́bàlì wọ́n ni yàrá sẹ́lẹ̀ bẹ̀rẹ̀ mẹ́bẹ̀rẹ̀ àwọn ìyàwó ànábì tó wá náà wọ́n ń sẹ́ wọ́n mẹ́ta bábà wọ́n ni ìyàkí ni ẹ̀bá mọ̀ ìyàkí ni èmi òní ìkàkí ni sèmá òní àfọ̀dé ọmọ sáà máa ń gbani ọlọ́ba ànábì fọ́lé ẹni tó tún wá ọkà ànábì lẹ́yìn àṣà ní Zainab ìyàwó Zainab tọ́lọ̀ tó fífẹ́ ànábì agẹ́ adókè sáma á ń kí

wọ́n ní pásítọ̀ àdánẹ́tì àlẹ́yìí aisha hàdùn wà lọ́kànlẹ̀kùn bàbá anabi sọ́dọ̀k njẹ́ náà lọ́wọ́ anabi ń bẹ lórí ibùsùn àti ìyàwó aisha lọ́nà ó sì wọlé sọ́lámù ábìnrin wọlé lọ́wọ́ anabi ni wọlé wàkàrẹ̀ sí yàrá ọ̀sùn bẹ̀rẹ̀ fatima ní ojúṣe ọ̀nà lórí kò ní yàrá ojúṣe ọ̀nà ìnà àbúwájáka àgbẹ̀sáyìn nàní àwọn ìyàwó ní lórí ẹni sí yẹsù àìrìnàkà yàmádìlà fíbi náà ti àbíkò hàlà wọn ní kẹrẹ sí dédé láàrin àwọn àti àbúkò ọmọ àbúkò hàfà o àwọn àgbò nípa náà ṣe rí torí kọ́nsẹ́ẹ̀tì dédé ọ̀dọ̀ oníkálùkù máa ń change tí wọ́n gbọ́ ẹ̀kọ́ ní dédé òun ó lè má jẹ́ ẹni lọ́dọ̀ tọ́lọ̀ pẹ̀lú sí ààrẹ ẹ̀sìn lókì èèyàn ó fi jẹ́ni tó ṣe gẹ́gẹ́ àdókò sí ẹsẹ̀ bí wọ́n ó ṣe pé àmọ́ ẹni tí wọ́n pè dédé ohun tí èmi ni tí èsì dédé àwọn ìyàwó ànábì náà rò bí pé ànábì nǹkan kò ṣe dédé ẹran ní Fatima lọ wí fún pé ẹni kí tó bàbá rẹ ṣe dédé láyé àwọn ìyàwó yẹn ni wọ́n ṣe sọ̀rọ̀ fàkọ́rẹ̀ láhà Rasulullah lẹ́dùn wọn ní éèbù nàìjà ọmọ àmì Fatima kí ló ń ṣe ọmọ nìkan ló lọ sí ló wẹ́ ló wẹ́ tiẹ̀ ni wọ́n ti ń do wá ń do àṣà ni wọ́n ti ká ló wẹ́ àbí ń ṣe alasti tuhibbina ma uhibbu ebi ìwọ náà lọ́wọ́ tẹ̀lé ẹ̀kọ́ rẹ̀ nífẹ̀ẹ́ tí mo wọ́n di aisha wọ́n di ká fi wọ́pọ̀ wọ́n jáde níṣẹ́ jáde kó ní géèmù yẹn fáwọn àti àwọn yòókù lẹ pẹ̀lú sí Fatima wà lọ. Fatima nígbà tó wọ́n gbọ́n tó ń gbọ́n fàrùjá àti ìlà àtiwájú nàbí sallallahu alaihi wasallam àwọn ọ̀dọ́ báwọn ìyàwó àdàbí tí wọ́n láwọn sọ pé ẹ̀hẹ́ mo ti dé o. fàkbáǹtù hún nàbí lẹ́bí kọ́lá nàbí sọ fàkúnnà lára àyà rẹ̀ bí fátímà ń tà ní ọ̀sẹ̀ ọ̀rí sí ọ̀rọ̀ tí mo lásì sí ọmọdé jẹ́ o fàájì ìrì ìlà rọ̀súnmùlá fàkúrì láwù padà lọ bá náà pé iná àtìwá àjẹkà yẹnṣún nẹ́kẹ̀ láàbìlẹ̀ bíbì náà ti àbí kò ha bá aláwọ̀ ìyàwó rẹ̀ fẹ́ kí wọ́n ti máa ń fáwọn èèyàn lẹ́kùn tó máa ń fún wọn lẹ́kùn tó ti máa ń bẹ́ẹ̀ lé àjàm ìwọ́n náà náà láwọn kàbí òfin yí àbàdà ẹ̀yẹ tí ó lè bá nàbí sọ̀rọ̀ lórí òbí máa fà ìrọ̀lẹ́ ọgbà tí wọ́n lè mẹ́rin ọ̀sẹ̀. àwọn àdàdà ìrẹsẹ̀ rẹ̀ jù ní tiẹ̀. Aisha ní ẹ̀wọ̀n wà kánẹ́tì هي التي كانت تساميني منهن في المنزلة عند رسول الله Zainabu sì ni ní àti ẹjẹ wà ní lẹ́bù kan náà kí bá ànábì ṣe nífẹ̀ẹ́ ó ní àwọn anigizó náà lọ bá ànábì Aisha ń sọ̀rọ̀ ó kó ti àwọn tí wọ́n ń tètè ní òòyì ẹ wá gbọ́ bí Aisha ṣe ròyìn Zainabu jẹ́ o ó ní ṣùgbọ́n wa lam ara imra'atan qattu khayran fi dini min Zainaba àti ìsìn ọmọbìnrin nìkan nú ẹ̀sìn o tó ṣe náà ló Zainabu lásìkò tó ń rìpọ́tù ètò wọn àgẹ́sì ẹ̀ ó tún sọ dáadáa tó náà ẹlòmíì àsìkò tí bá ń bọ́ tajà báyìí inú ma pa lọ́nà ni tó ipò tí sẹ́lẹ̀ kó wà sí ìsìnkú kí ni ipò ọ̀tá ni wẹ́n ọ́ tí àìsàn sọ àti ìdílé rẹ̀ ó ní wàhálà mọ́ àrọ̀ mọ́rọ̀ àtẹ̀ǹkọ́ tù fi díìnì xeyìrọ̀ nìyẹn náà èyí ò sì mẹ́lò mí lọ láàrin àwọn obìnrin ẹgbẹ́ wa o nínú ká sí lọ́hùn tó wá ní ìní ìmọ̀lọ́run sì tó sẹ́nàbù wàá ti kọ́ ọ wọ́n á sọ̀kọ̀ haditha ìmẹ̀ tó sọ̀rọ̀ kó dòdó máa wù níbi tó sọ tó sẹ́yìn náà wọ́n á sọ̀rọ̀ alẹ́ rọ̀ ẹ̀mí ìmẹ̀ tó mójútó ẹbí tó sẹ́yìn náà wọ́n á àgbọ̀mọ̀ sọ̀dọ̀ àkọ́tà ìmẹ̀ tó sẹ́ sàárà tó sẹ́yìn náà وأشد ابتزالا لنفسها في العمل الذي تصدق به وتقرب به إلى الله تعالى اسم من تولي يندى ميرا لولي سيارة تدرب وني Ma àdà sọ́rọ̀ kan mọ ọkàn lè bínú bí ọmọ bínú tí bínú bá sì ti wá tó sèré ọmọ ní àlùfáyà ìbínú tó lọ padà dáàbì ìyẹn nìkan àyàfi tó sọ nípa Zainab wọ́n yìí ṣe máa ń ṣe náà nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lágbàá ọmọ yàrá ayà kan wọ́n lè jì náà láti wá ní kí aṣàmọ̀lọ́lé pé ọ̀rọ̀ táwọn ọ̀rẹ́ rí pé ọ̀ ṣe àbọ̀ ṣe ṣe kí n tiẹ̀ fún mi lẹ̀ fún mi fẹ́ mo fẹ́ mo fẹ́ dáwà fún àmì tí mo wọnú àṣẹ tí mo lọlé lábì máa wá lọ ń bèrè lọ́wọ́ àwọn èèyàn káàkiri kí ló lè sọ bá àṣà ó máa ń bèrè lọ́wọ́ àṣà àbí àlẹ́ mi bèrè lọ́wọ́ àlejò àbíkọ́lé máa ń bèrè lọ́wọ́ bàrí lọ ẹ̀rú àṣà lábì bèrè lọ́wọ́ Zainabu náà ẹ̀gbọ́n tí zainabu sọ ń pa aisha ni ya ah, aisha ahmi sam'i wa basari wallahi ma alimtu illa khayr alábi ah, èmi èmi in tí mo màmá ni ẹni eré mi o ah, ẹ má pẹ̀lú sí wàhálà aisha o ẹni eré mi o ẹlòmíà yá opportunity dé yẹ búkú mi kódà wọ́n láwọn sàbẹ̀ obìnrin àyàwó àdàkùn ìjà ìwújà tí ó bá lè fi àwọn tí ò ní tẹ́lẹ̀sì àníwà àkọ̀wé ẹ̀nà sí bẹ́ẹ̀ máa ń jẹ́ àtẹ́rẹ́ ọwọ́ ìrìn náà jẹ́ fún two days nnárí àrẹ tí náà padà bẹ́ẹ̀ àwọn ìyàwó ànábì rí àwọn fọ́mọ ẹ̀yẹ ẹ̀sìn làwọn so peter bá a dé pé aisha lówó yìí ṣe náà bá yá bẹ́ẹ̀ kọ́ nítorí buwa dé àwọn ìyàwó ti ní kó pẹ̀tí fatima ò ti bí ṣe ń dáníjọ́ sí ẹ̀yà ìwọ́n ló bá ṣe nítorí buwa dé ó bá wọn àwọn ń bẹ pẹ̀lú ànábì níbi fátímà ṣe báwọn alẹ́ kẹ́nà ní ọlọ́pọ̀ tí ẹ̀kẹ́lẹ̀ pọ̀ ọkà jáwọ́ lẹ́nu ó ní ilé òjíṣẹ́ náà ara ẹ̀rọ ìlànà ẹ̀sìn yìí o wọ́n ní kọ́ sí ní láàrin wọ́n bó ṣe ṣe bá wọn àti ẹ̀mọ́ bá bá bá o ló ní ìwà dáhùn nígbà yẹn sì bẹ̀rẹ̀ sí máa bú o fasa bátìrì olóògbó nǹkan lábẹ́ wo yàrá ó sàn gbó kò dákẹ́ ń gbó ń gbó ń gbó lọ wọ́n mú un ká ànábì ní kóníkó fún un lẹ́sí ànábì ò sọ̀rọ̀ ṣé kí n máa wò ẹni wàtò wọ́n pé ànábì ò sọ̀rọ̀ wọ́n á gbá pé kí ni abadé fún lẹ́sí ànábì ní. sọ̀rọ̀ wọ́n yẹ bẹ̀rẹ̀ fún lẹ́sí rẹ̀ wọ́n wá fún lẹ́sí ata afahamutuha ìmọ̀ da alákẹ́rẹ́gbẹ́ ìlúmọ̀ yà mí mo gba ìtọ́ ẹnu rẹ̀ ó gbẹ ọ̀rọ̀ ọ̀sán náà lẹ́gbọ̀n mm-hmm. ní ìnáhàbù mẹ́tọ́ àdé hàfà káàdì. I shall love and it went like that. Kò sí kankan ní ma. Ní nílá ìlú kan, a sábà sí àwọn àti àríkà. Ó dà àwọn ìyá àwọn ọmọ ọmọ yẹn bú. Ó lọ fún náà bú. Pẹ̀lú sí, Aisha ní òun bú àtẹ àlàyétu àléhà. Ṣé òun ò ń lọ ilé náà kọ́ ṣẹlẹ̀ ní ilé òṣìṣẹ́ ọlọ́nà òṣìgbàsíkájẹ́ láàrin ara wọn torí làákàyè ń bẹ lọ́kàn wọn làákàyè ń bẹ lórí wọn làákàyè wọn àti wọ́n nífẹ̀ẹ́ ara wọn nú ẹ̀sìn njọ́kẹ́ ń bẹ ntọ́fà ni pé ọlá pé ànábì tí ń jẹ́ ànábì ní oníkálukú fẹ́ kéé èmi ni mo ní mi ó ṣẹlẹ̀ níjọ́ kìnìún aláṣà ló gba àdéhùn amẹ́nu bukhari àti muslim wọ́n ní alẹ́mi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìjọba lálẹ́ akọ̀wé rẹ̀ pé àwọn àwọn ọ̀rọ̀ ara nàbì mà bọ̀dà níbi wà lọ́ba yìí èṣù bá sáré dé sọ́kà àbọ̀ ti sáré lọ sí ilé ìyá mi lásìkò ìjọba wà lọ́wọ́ tèmi àá àwọn bá sáré dìde àwọn wá ń dọ́gbọ́n wo bá nàbì sí rìn ẹ̀wọ́ táyẹ̀lẹ̀ ìyàwó Aisha àwọn bára bí sọ́kọ́ fẹ́ẹ̀ di àwọn gáà ní sùn àwọn sì sùn ọ̀tá lẹ́nu tí wọ́n lọ díẹ̀ náà wá bẹ̀rẹ̀ sí máa tọpinpin ànábì lọ sànábì lọ sàárè rẹ̀ òye àwọn òbí pa ànábì lọ sílé ẹlòmínà rẹ̀ wọn ànábì wọ́n lọ sàárè ànábì lọ kí àwọn tí wọ́n sàárè wọ́n sàdúrà jọ́nà lọ ni ìyàwó ẹ̀ṣà kọ́ àdúrà tá a máa ń sí dábà wọ sàárè táwọn fẹ́ ìpàdé tí wọ́n parí ní tẹ́lẹ̀ṣẹ́ ní sàárè àwọn tó wọ́n ń sáré kẹ́kẹ́ àwọn lè dèdè ilé ṣáájú ànábì tẹ́lẹ̀ṣẹ́ àwọn abẹ́ ìgbà náà ti ń mi kí ní ti fi ń dé báyìí pé ìdè kí ló dé tọ̀ ní báyìí èso ti tún dé sí ọ́fíìsì ọlọ́kà ni ó ti gbé ìdè kúkú iṣẹ́ ọlọ́kà bí i mo ti jáde mo lọ sí kí lẹ́nu ètò ṣé mo ṣe mo lóṣù mi lẹ́gbẹ̀dà ọlọ́ṣù lápẹ́ yìí òní ọlọ́ṣù sẹ́yìn náà lóṣù mi èmi náà lóṣù lóṣù tèmi mo ti lágbára lórí ẹ̀ so láàrin ànábì àti ìyàwó mi ni so lè gbọ́ àwọn tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ mẹ́rin pé eléyìí mẹsẹ̀ láàrin ìyàwó kan sí ẹgbẹ́ fẹ́ràn wọn o lèmi ń bẹ ẹni pé ìyàwó ẹ̀ bá ìyàwó àpẹtọ́ ní kébìkan tó wàhálà nítorí mi ò fẹ́ sí ọlọ́run bára wọn lò. kódà àwọn èébú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé ìyàwó ànábì yìí gan wọ́n tún padà kábàámà lé lórí. mẹ́nu tí a bá ní àti ibò wọ́n sọ wípé nígbà tí ó mú fẹ́ kú yàrá ìṣẹ̀lú pẹ̀lú fi wà fún ẹ̀tí wọ́n ṣàdúrà fẹ́ kú àwọn lọ kí wọ́n sílé wọ́n ní Àìṣà nùkẹ́lẹ̀ àwọn ènìyàn àti nígbà tí a ṣe ń gbẹ ní àgbẹ̀bí kọ̀dìkà ni ẹ̀kú nù bẹ́ẹ̀ iná náà òbẹ́ iná dọ̀rọ̀ ẹ̀ tí mo ń sẹ̀ láàrin àwọn orúkú sẹ̀ láàrin wa gbúra wa sọ̀rọ̀ sí wa wa fọgọ́fọ̀rọ̀ gbọ́ òwúrọ̀ lọ́kì máa káà náà nìlàríkì bẹ̀rẹ̀ gbogbo tó bá ń ṣẹlẹ̀ kọ́lọ̀ forí ẹ̀jẹ̀ ní àjẹ́ fakultu ya aṣa ni nínú àwọn adára lóhun pé ghafara Allahu laki ní ìwà dàkà tèmi náà bá ṣiṣẹ́ nígbà tá a jọ ń bẹ tí ò yẹ kí n ṣe tí jẹ́ níyà tì mí lọ sí ìkọlọ̀ ń bá ẹ̀jẹ̀ ní ẹ̀ wọ́n yìí forí ẹ̀jẹ̀ ní náà wọ́n ní lẹ́yìn ìgbà yìí wọ́n arsalat ila Ummi Salamata faqalat laha mithla dhalika Ummu Habiba tó wá sẹ́ndì mẹ́sẹ̀tì bí ẹlẹ́bàá ń sọ bẹ́ẹ̀ fún Ummu Salama náà àkúbẹ̀rẹ̀ mọ́ wá kú kama wá gbẹ́mú kama ẹ̀rọ sí àkìyàmá kẹ́ni tó bú bukú bú tó gbọ́dọ̀ àkìyàmá wàhálà ní fúnra àkìyàmá yóò gbà owó kọ́ bú ọ láláì lẹ́tọ̀ọ́ sọ àwọn ìṣẹ̀lẹ̀ yìí àtàwọn tó pọ̀ lọ jantirẹrẹ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ nílé àdágbà Muhammad kàlẹ̀ ìgbọ́yé làbọ́dé káàní lẹ́kùn fi rasulillahi uswatun hasana kìí sára ànábì nìkan akára àwọn ìyàwó ẹ̀ náà ya ní kìí ṣàbúrú kí lè máa tutù ń gbà mí èkó máa gbóná ń gbà mí àwọn tí ó mú mọ ṣé gbogbo ẹ̀ ṣe ń torí ọlọ́run àbí ń torí tèmi kẹ̀kẹ́ fúnra mi. gbàgbé pé ilé ànábì ṣe rí yìí náà ilé àwọn ẹlẹ́yìn òkú rí wàhálà ò ní sí i. àárín kàgbé nílé ànábì àwọn ogun máa ń lọ sí ilé olóògùn bóun ni wọ́n ń ṣe fa nìkejì ní ẹnìkẹ́ ẹ̀ta ẹnìkẹ́ rí mi tẹ̀kọ́ tó bí ọkọ̀ wa bá kú kó ẹgbẹ́ gbogbo bílíọ̀nsì kó jẹ́ tèmi nìkan ẹwọ̀n tó bá jẹ́ tiẹ̀ lè kí sẹ́ ọ̀ tí wọ́n á ní kú tiẹ̀ náà káàtì ẹ̀gbọ́ pé àwọn yàrá náà máa ń sáré lọ bẹ̀rẹ̀ àdá iná pèsè àtẹ̀sẹ̀dáyé ni lórí ọmọ táwọn bí ń torí kọ́mọ tiẹ̀ lè jẹ́ ìbúrẹ́lù mìíràn ẹ̀kọ́ máa jẹ́ pẹ́ẹ́lú mìíràn báwọn yẹn kúnra àwọn yìí sẹ pé àìgbọ́n ẹniyé nígbà kẹ́ńdà díẹ̀ kìí ṣe àléébù ìjọba ṣiṣẹ́ ká nígbà tí yàrá sáárọ̀ tàbí ní ẹ̀rọ ogun anágbà bọ̀ọ́lá islam ó ní kí wọ́n gbọ́mọ kú òní fún mi. ẹ̀fọ́ ni kí tó ń ni ó gbé náà ni gbé ṣé kìí ṣe ọmọ tó gbé kúrò lẹ́yìn jọ́nà lọ́pọ̀dà bí wọ́n mọ̀ máa bùlẹ̀. arábẹ́ni ó gbé ìgbìyànjú rẹ̀ wọn pé kẹ́lẹ́ ọ̀ lè ẹnì kí òun lè jẹ́jẹ́ ní jẹ́jẹ́ lómi ẹnì kí òun lè jẹ́jẹ́ lómi eléyìí sì tó fún wa pé gbogbo ń tá a bá ní nígbèsí ayé yálà ọkọ yálà ìyàwó ànábì náà ni a fi ṣe wọ́n mọ́ bẹ́ẹ̀ ẹ̀yà wá gẹ́gẹ́ wọ́n fọkàn balẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ọlọ́run àwọn kan jà bí báyìí wà wọ ewu tí wọ́n sọ para wọn òbí ọ̀rọ̀ àìsà ti rò ní ara sẹ́yìn náà ìròyìn òtì tún ní kíjà káyé ìjà má sí o yóò wà yóò máa lọ náà ni torí ẹ̀ ní gbogbo rẹ̀ wọ́n náà máa gbé àìní kò ní tọ́ gbọ́ ó lè wà lọ́wọ́ sí wọ́n dá ní ọlọ́rin bọ́n mánájímẹ́ǹtì kí ló tì ọ lọ ọ̀nà tí a gbọ́dọ̀ wò tá a sì gbọ́dọ̀ kọ́lẹ́kọ̀ọ́ láàrin àwọn ìyàwó òjíṣẹ́ ọlọ́run afẹ́fà yìí lẹ̀ púpọ̀ kásì ìbéèrè púpọ̀ lónìí níta pa tá a kà nínú ilé òjíṣẹ́ ọlọ́run pọ̀ ìmọ̀ká dúró báyìí táwọn ìbéèrè bá lè mú àwọn nǹkan mi wá eléyìí náà sì ni ìjòkó tí ó ẹ̀ ń di ọ̀rọ̀ wa nípa ilé ànábì ẹgbẹ́gbẹ́ sọ pé lórí pé táwa náà bá ní gbìyànjú àti fẹ́ tó tó ìtàn nábì kẹta nábì náà tó ká ní ilé fún dáyàlì tá a máa ka ilé ọba lè ka kí àwọn ìtàn táfò ìbò náà kọ́ pọ̀ kódà àwọn ìtàn Yorùbá náà kọ́ ń bẹ́ẹ̀ kékeré ìjọba ṣẹlẹ̀ sí olùgbèsè ayé olùkọ́nsọ́ọ̀tì àwọn nǹkan kò sí ní tó ṣẹlẹ̀ tí yóò sí ní olùgbèsè ayé ànábì tíwọ̀ tí ọkọ fi ń jà ẹ̀ẹ́bí ẹ̀ẹ́bí pa àwọn lànàbì náà tuntun adájú gbọ́ kò sébi ẹran níbi wá pa síbi wá pa wọn láéláé ebi yẹn pààyàn láéláé ẹni bá ń bẹ nípò ìlera nísìnyí ìlera wọn ni máa bẹ pẹ̀lú ẹ̀ láéláé àfi tó fẹ́ takò rẹ̀ ló ẹ̀kẹ́tẹ̀ ẹ lọ nínú máa lọ ọ́sírì nínú máa lọ ọ́sírì wọn làwọn àfààní láyé àgbẹ̀ rí bá ọ̀sùn rẹ̀ Israel kò pọ́sibù kí ọlọ́run náà kọ́kọ́ ọ̀nàkọ́ Yusufu méjì ni kò sí pọ́sibù ní àfihàn tó gbàwó pásíkò tí ìdẹ̀ra ó lè ó súnmọ́ ó torí ìmẹ́lá tí ń dẹ̀kẹ̀ ló wà tọkọkọ lọ́ọ̀ sí máa wọ́n tẹ́lẹ̀ wá sí máa ń sì sí ọlọ́fẹ́ bẹ́lá ni àbídá ń gbèsè ló padà kọfẹ́ ìyá náà lọ́dọ́ lọ́dọ́ padà sí náà lọ́sí kàmí àti màá ń èèyàn míì tí wọ́n kó kúrò nítorí pé ọkọ nìkan wájẹ́ méje lé ọwọ́ kò nù gbádùn táláwọn ò lè máa ní ṣí ẹ̀ gbádùn ọwọ́ lọ ń dáyà ṣí ẹ̀ dà ẹ̀rẹ́dẹ̀ wọ́n ń dáyà ṣí ẹ̀ dà láwọn ẹ̀tẹ́ ẹ̀rí tẹ́lẹ̀ sí àwọn ọkọ̀ ní so anabi bọ́ fún wa ní àríkọ́gbọ́n àríkọ́sí àríkọ́yẹ́sí ẹ̀rẹ́ Allah subhanahu wa ta'ala àtàlẹ́gbọ̀ Muhammad àtàwọn ìyàwó ànábì tọ́nà fi wọ́n ṣe dáadáa fọ́kùnrin wa àti fúnbìnrin wa ọlọ́run wa sàlékún kẹ́ ẹ̀ fún wọn. هذا صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم. جزاكم الله خير.